mo lọ sáré gele i'm capable ìyan báńkì w. baby show mommy, mi mo kówó délé baby baby show mommy, mi. Yeah, kí ló kan mi? When I dey hustle every day nobody know me. Yeah, yeah, nobody tell me to mommy. Ah, Jojo mi jo, Jojo mi jo Dodo re mi fa fa sol ati do ah, ṣe bá ma jó, ṣe bá ma jó Tó bá gbọ́ lu mi ṣu náà ma jó. I'm never satisfied Everything I got I sacrifice Hustle every day just to live good life Baby, order Uber, I'll stand aside I miss you tonight, look into my eyes Tell me what you see, paradise yeah, yeah, yeah, yeah. Girl, I no go lie I swear I no go throw you like dice Look into my eyes, uh, Tell me what you see, paradise. Girl, I no go lie. I swear I no go play you like dice. Baby, show mommy. Mukowo dele, baby, baby, show mommy. Yeah, kilo coming. Kilo coming. When I dey hustle every day, nobody know me. Send it to mommy. Send it to mommy. Yeah, yeah, yeah, You're listening to 107.9 Fresh FM. Cause I be on it, be on it. Uh. girl, she my baby. Nyami dena chami yo. Ako kono de better better na we abe. Let's take it slow. Adisa, Adisa, Adisa. Go down low for pizza. You Adisa, my Adisa, Adisa. Go down low for pizza. Maybe they need a Adisa. Go down low for pizza. You Adisa, my Adisa, Adisa. Take it slow for pizza. Every time I think about you, my body they cool, cool. You give me peace of mind, I'm happy you call me Balé, Balé. I desire my one and only. You want me calling my baby. Oh. man is in love. I know that you know that I'll be right or die. Rat you out, baby, and sit down. See my beautiful Ibiza. You look beautiful even when you're sleeping. That's I compliment me all day. desire, I desire. Go down low for peace. Oh, desire, my desire, I desire. Go down low for peace. Maybe be near, I desire. down for B-side. Down for your love. what I cannot do. Don't what I cannot do. Excuse me, you are not dancing. Why? I want to know why you are doing like you're shy. Is it that you dance or you leave? There's no place for pretense. I can't watch you standing. Oh no. Only go, jo, jo, jo. Money cold pair, money Joe. I know you want to know. I sweet it and am. Money cold cho cho cho. Baby no dolly no. I know you want to know. I sweet it and am. Money o ta lenu o ko lenu o tu Come what I cannot do. Come what I cannot do. Money o ta lenu o ko lenu o tu lenu. Come what I cannot do.

Ah, show this no be mass. Cause I look up and the dip I drop. Ah, no so they go down, but oh, if you put the stress, you go down, though. Then go they talk, talk, talk, oh. but then they love you, love you, love you. Money ah, on you are no call, kọ́ lẹ́nu ó dùn lẹ́nu. Tell me what I cannot do. If you need the money, I go connect you. And if you go wrong, I go correct you. Cause if you fall down, then go forget you. Nobody go come to your rescue. And we can just stay for my life. Money on talent, no, for them, no, to what I cannot do. Tell me what I cannot do. Broad, broad, broad, broad, broad, broad, broad, broad, broad, broad, Broadcasting around the world. This is Fresh 107.9. Professionalism nurtured by experience. Ó kilẹ̀ falafala. Ìdẹ̀gbẹ̀dẹ̀ rédíò. lọ́ọ̀ṣì tó ṣe ti bí ìfúfà filẹ̀. Fresh 107.9 FM. lábẹ́ Olúmọ ó ṣe dáadáa gan-an. ṣùgbọ́n wá kúkú mọ́tò àyínlá báyé ló gbé pa ẹ́ bó bí gbà ọmọ kò ní ìbùkọ́ o báyé ló gbé pa ẹ́ bó bá kọ́lé ogún wá wó. kò ní kú síbi aṣọ ẹgbẹ́ ọmọ wúrà mọ́tò mi. dáúdà kù rọ́jú anìjì lájẹ́ dáúdà mi. dẹ́dẹ́dẹ́. à ń torí ẹ̀jẹ̀ ń jà ó ní kí ni ìṣẹ̀lẹ̀ ń kúnlẹ̀ òun àìláde ọmọjọ́ kan jọ̀kan ọmọjọ́ kan jọ̀kan tó ní mọ̀gùn ọjà lọ́wọ́. funfun ń gbọ́ fọ́ aláwọ̀ ń gbọ́ o. lẹ́yìn tó dé nígbà ọdẹ o ni mo gún ti káwọ́ rẹ̀ rọrọ bí epo lọ o. àpọ̀nbí kúrẹ́ là á pọ̀jà ìlà dé o. ìrẹ̀lí mọ̀gán ọmọ àwùjọ mi ọmọ òkú àgbìn ìdí ń dáadáa ọmọ awúrin tún ríran o àyìnlá nígilá jẹ́ bàbá wa. ọmọ lórí ìṣàkó oríṣà kan tí wọ́n ń pè lábàtàlá alájọ funfun kò gbá ọdọjà o ọmọ ìjẹ̀bú lẹ́yà o anigilá jẹ́ o. fi bí wọn nílé wọn. bàbá kúbúrà mi àìjíjà bàbá kí màmí tó lọ o. báyé ló bá pààlà yìí lá o. ìpàdé dìjọ́ àgbéhùn dé. bàbá o onítọ̀hún kò máa màmá kú mọ́ kó fi jọba bá bàbá ẹ̀ tí yóò kú o. dáhùdà kú rọ́jú ọlọ́run ọba ẹ̀rù ó ti yẹ o gbogbo ọmọ ọmọ wúrà mọ́ tù o jù tani rí láyé ọlọ́run ọba dúró tì í o. gbogbo olórin ló ń jẹ́lẹ́dẹ̀ lẹ́yìn ẹ̀ ọmọ wúrà mọ́tò mi àìláde mi ọ̀run rere. àìlà ọmọ wúrà fans club gbogbo yín ẹ kú rọ̀jú. ò ní bírú èyí sòrè yíká o ikú para tiwa. ikú pàbí abiri ọ̀run ọlọ́kẹ́jì ikú panigi lájẹ àyìnlá ọmọ Yẹ̀sùfù gbáyé ló bá pa ẹ́ orí táwọn àkókò mọ́tò tọmọtọmọ bó bá kókún yáwó bọ́rẹ̀ gbẹ̀fà mọ́tò àdánù bó bá dìgbà mọ́ kò ní kú kan ṣoṣo onítàwọn ò màmá ní kú síbi aṣọ ẹ̀gbẹ́ wà gbáyé ló bá pa ẹ́ ọ̀sán gangan làárọ̀ ogún arán àfọ̀ lajì máa ń wọ̀ bẹ́ẹ̀ lajì làfọ̀ máa ń wọ̀ onítọ̀hún ò máa ní kú síbi aṣọ ẹ̀gbẹ́ wà ikú wo lè yọ ọ́lá o ikú pọ̀ mọ́ òwúrà mọ́tò wá ìrì àyínlá lọ́nì tó ikú wo lè yọ ọ́lá. lárúbáwá. àpàlà kan ṣẹ̀ṣẹ̀ ọmọ Ayọsọla àkànjí adémi. níbi kápẹ́dé sí kíbọ̀ yìí ló lórí àyíndé ló lórí ọba. níbi kágbègbè tá a jùrìn ní àyíndé lólórí ọba o. níbi kágbègbè nùúrùrì ni lólórí àyíndé lólórí ọba. erí ń bẹ níjú kan tó gùn kìnìún ládé àyíndé lólórí ọba. àti dájẹ́ kìnìún kò ṣẹ̀yìn Elédùmarè nínú gbó àyíndé lólórí ọba o bẹ̀ẹ̀fẹ́ bẹ̀ ò fẹ́ ó yí yóò ṣẹ tọ́láhùn ọba bẹ̀ẹ̀fẹ́ bẹ̀ ò fẹ́ ó tọ́láhùn ọba bẹ̀ẹ̀fẹ́ bẹ̀ ò fẹ́ ó. ó fẹ́ náà nílùú mi àyànfẹ́lá ìrẹ́lẹ̀ ní ọ̀rọ̀ bòdọ́là o. ó kégbé mi òkúta wẹ́wẹ́ ó kégbé mi. pọ̀ ni ó hàn máa jẹ́ o. ohun ẹ̀ ti wèrè kò gẹ̀rí àmì ọ̀nà ẹ̀ tó pọ̀ ni ó hàn máa jẹ́ ẹ lọ sí mi. ohun olórin kó ṣe bí aláìndé àyànmọ́ ní kádàrá jáàbí lóde wà ládé orí tuntun. ẹ tọ́jú káyọ̀dé ọlọ́lá káyọ̀dé sálámì mi ọlọ́lá ọkọ lámì tójúmọ̀ kẹ́wọ́ bàbá mọ̀ ń sọ mi fọlọ́ndì chief engineer mi ọlọ́lá ọmọ rẹ̀ àwọn bọ́bagún wà ní àyíndé ẹ bá mi tọ́jú adétúnjì jòjòló bàbá do àti mi ọlọ́lá ọmọ rẹ̀ àwọn buhari ọlọ́tọ̀ aládé ọkọ̀ sadé alájà mi ọlọ́lá kúdíràtú mi màmá wa ń kọ́ mo bàbọ̀ sórí ara mi àjìyà kúkú mi ọlọ́lá o àmọ́ wá sísì mi ọlọ́lá ọmọ rẹ. E. ọmọ kìíní wọ́n kéré jù tí ń dánmọ́ ẹ̀sùn àríṣe kọ́ńdúkọ́ńdú. ọmọ baálé adé kẹ̀yẹ e. ìmọ̀gùn onírẹ̀ àmọ́ ọmọ baálé tó nílùú ọba ló lè ọba ńlọ́lá oko ọkọ alájà mi ṣẹ̀rífà ṣẹ̀rífà tùmí alájà bọ́lá o. ọkọ bọ́lá ọmọ bá òmù àrán o. ọkọ sídí kádù jágì mi àdùkẹ́ o. ọmọ jágì àlùkò nígboro ìlú Ìlọrin. bàbá ìrà tún ṣàdé bàbá kì í màmí ọlọ́lá. Baba Ṣínàmí Ọmọlọ́lá bàbá Abudulayi Ọlájídé bàbá Mọ̀ṣúdì Adéyínká bàbá Símbí Àtúnmí Àbíọ́lá awo bọ́bágún wà ní Àyìndé awo àwọn adìyẹ sí mi ò Ọmọlọ́lá ìyẹ̀rú òkè máa bí lọ́ba máa bí ṣúdọ̀kọ̀ ọkọ̀ bọ́lá mo kí ẹ̀ dọ́ba ọkọ̀ tí díkà mo gbà fún megida sey megida ó tún gbéde megida sey megida ọ̀pọ̀ bọ́lá mo kí ẹ̀ dọ́ba ọ̀pọ̀ sí ibi mo gbà fún. megida sey megida gbígbé ló gbéde megida sey megida mekudi báyà ló bá mekudi sey mekudi ó tún gbéde o. jẹ́ pé kí n jẹ́ súnmọ́nù. àwọn àdìsá dé báyà sísì. ọ̀dọ̀ bọ́lá mo kí ẹ̀ dọ́ba ọ̀pọ̀ sídi ká mo gbà fún. mẹ́kúrí sẹ́ẹ̀rì mẹ́kúrí. ìlú ìsì ẹ̀gọ́. ìlú ìsì ẹ̀gọ́. Yeah. Ìlú ìsì ẹ̀gọ́. Wọ́n kò yẹ wọ́n tẹ́lẹ̀ gọ́ bọ́ọ̀lù. Bọ́ọ̀lù. Belém ne melem da boba them boot very rude. Get on one hand busim can at your crew do a pet. Wanna jump off the altitude, safe landing. It's an I made you parachute. Ah. Ngobe we OG they salute. Omo no no na chichi fine face confused. Before you call it na memo on a boot and they know they are putting no form KJ two do. But they just say when I'm an aqua cock up, saying bombs in the photo because I was in chat. She don't work able to walk up a good timber. She don't work able to go shade him on a timber. Yeah, I like a seven up, I don't want link. One I could from January. January to December And I ain't a kapata She no nime blender Asa choli kuncha I can hear a number Hey Mwaku ye with the nigga bala Run up on the Gina de balala Run up here with the nigga brother. When they dig in the yard de In a with man mechi ono Konu kusi Mahanu all the boys galụ My honey is n'isi ego yeah Ah, when you check out them ice service, ah. we put the cigar on and up on my cheese. Cause you look all look up with the call hamatis. Napaga sagging one of the kamaji. Yeah, but you know how the game go. Balling the name with me and the gang go. And I don't think my cup money for the lingo. On the way, you nothing my legal. It's okay, all the girls here more pressure. Get on phone, you don't be needed by treasure. Now in the policy, we shut no tease. I tore down on the leg of box office. Yeah, I them on and they can't off it. When the baby keep it back here onye ma ọfis ọbụla akụkọ ka iji bịa zo and ọbụla ọlụ ga-ewepụtacha mee ka mmalụ lemina nwa ọkụ ya ewetele gị bọọlụ ụlọ ọbụla iji nọrọ ebele ọlụ ụlọ ọkụ ya ewetele gị bọọlụ onye rie gị n'ihe ọrụ ebele ọlụ ị na-ara afụ dị mkpa elu isi ego fọda ma mechie ọnụ ka ọnụ isi ego ụmụ nwaanyị ga-akụ isi ma ha nụ isi ego all the boys galualo, ma ha nu isi ego. Nu isi ego. Hey, chai ulu sana promo. If you bono sana promo. Ah, eu lega tá tá bom, né? 107.9 Fresh FM. Miracle Engineering Company. gbogbo báyìí lọ́wọ́ yọjú rí iléeṣẹ́ tó nímọ̀ ìjìnlẹ̀ kíkún nínú káṣà àgbékalẹ̀ ice block making machine lọ́nà tó yàtọ̀. gbígbé báyìí ní ice block yóò jọ gidigbi nínú machine tí master cool bá bá yín ṣe. wọ́n ṣe reconfection of freezer and ice block making machine. ẹ̀yin wá lálòkù freezer tẹ́ ẹ lò mọ́. ẹ máa gbé bọ̀ kí master cool engineering company ó bá yín fi ṣe ice block making machine. bẹ́ẹ̀ bá fẹ́ ra ice block making machine tuntun. àbẹ́ ìfẹ́ tó ìtẹ̀ tí ń lò tẹ́lẹ̀ ṣe tààràtà lọ́dọ̀ master cool engineering company ni ẹ máa bọ̀. olùléeṣẹ́ wọn wà ní four six three ajégúnlẹ̀ bus stop Abẹ́òkúta Lagos Expressway two gates tàbí orí gbẹ̀gìláfẹ́ wà abẹ́òkúta telephone zero eight zero six six three zero three five three two zero eight zero six six three zero three five three two master cool engineering company ọ̀gá master. ẹ má wulẹ̀ dààmú kiri mọ́ agbára láàrẹ twenty twenty two. àmọ́ yanjú ọ̀rọ̀ mi jésù kò wá fọ́ ìyanu sí. àárẹ̀ mú ọkàn rẹ pòrú ló bá ń rọ̀mù kiri bí àgùntàn tí olólùṣọ́ ti gbọ́ ti ju àdúrà ló ti wọ̀ ṣùgbọ́n àwọn àlárere rẹ kò wá sí ìmúṣẹ oyún ògo tó o ní wọn ò jẹ́ kó o bí. àwẹ̀ o àánú jésù láyé ẹ nì ó yá wá pàdé jésù aláàánú nínú ìpàdé àdúrà alágbára ńlá ọlọ́dọọdún tí a pè ní agbára àláàrẹ àkórí tọdún yìí ni jésù aláàánú tí kò lẹ́gbẹ́ incomparable merciful jesus láti monday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà sí friday ọjọ́ kìíní oṣù keje twenty twenty two láago mẹ́wàá àṣálẹ́ ojoojúmọ́ ní christ gift shift revival ministries number thirty evangelist ojuade street off ẹgbẹ́dọ̀ road danemo via alakukọ road alakukọ bus stop lagos jésù kristi Baba, aláàánú tí kò lẹ́gbẹ́ yóò máa lu ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú bàbá wa ajínrere ojuade tí í ṣe olùgbàlejò láti fàánú mú àwọn àlárere rẹ wá sí ìmúṣẹ fún ìtọ́nisọ́nà ẹ pé zero eight zero three nine four two four zero two four jésù kristi aláàánú tí kò lẹ́gbẹ́ ń pè ọ́ o. máa bọ̀. iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nílùú ẹ̀gbá wa. ní ẹ̀gbá wa. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́. bẹ́ẹ̀ni. ó lẹ́nu ọ̀tá wọn yọkùn sí irú ẹ̀ gan.